أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adakọ fún Allah subhanahu wa ta'ala atọrọ nkẹ́ àtẹ̀ǹgẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdáàbò duniya wa dín eléyìí tí ó pọ̀ fún ẹ̀kọ́ òní ọ̀kan òjọ̀kan tí àwọn olùmọ̀wa dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ́ ní Ògbómọ̀ṣọ́ bí wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ tí à ń bá lọ náà ni ọ̀rọ̀ olùmọ̀ńlá al-Khatib al khatib baghdadi tó sọ nínú tírà rẹ̀ al-Jami' ọgbà ọ̀rọ̀ kan alátọ̀dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ọ̀rọ̀ ńlágbára. ó ní la yanalu hadha al-ilma illa man attala dukkana wa kharraba bustana wa hajara ikhwana wa mata aqrab ahlihi falam yashhad èyàn ó ní èèyàn ò lè nímọ̀ ọ́ àyàfi ẹni tó ṣe wípé látàrí mo fẹ́ wá màkínlé nímọ̀. tó tilẹ̀kùn lé ìtajà rẹ̀ pa tí ò débẹ̀ mọ́ wa kharraba bustana tí oko níbi títí ń dáko tí gbogbo oko bàjẹ́ ma lọ́wọ́ látàrí kò débẹ̀ mọ́ wa hajara tó sì jìnnà sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́nà tó ṣe pé wọn ò rí má òun náà ò rí wọn má wa mata aqrabu ahlihi tẹ́ni tó súnmọ́ jù nínú mọ̀lẹ́bí kú falam yashhad janazata tí ò tiẹ̀ lọ bí wọ́n ti sin. wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò sí tàbí ṣùgbọ́n pé ah ọkọjá sísọ ìtayẹnu àláwà ń bẹ o ah, èèyàn á ti torí pé òun wá mọ́ ọmọ tó bíṣọ́ọ̀pù mọ́ ọmọ dòkó tí ń dá mọ́ kọjá pọ́nyà àwọn èèyàn lódì kéèyàn rẹ̀ ó kú kó tó máa lọ ibi tí wọ́n ti gbé sí à wọ́n ní nǹkan tá gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹni tí bá ń wá mà kò sí tàbí ṣùgbọ́n tó bá fẹ́ nímọ̀ yóò pa ọkàn rẹ̀ pọ̀ sórí ìmọ̀ tí ń wà ní ìsinyìí kápò yẹn ti níyàwó ìyẹn sì fẹ́ kọ́mà ìyàwó rẹ̀ wàá jókòó tì ọ́ gbágbáágbá kò ní fi ọlọ́run lẹ̀

ìmọ̀ ọ̀rọ̀rùn láti wà o. ibi gbàgbà gbogbo àtàríwó burúkú ariwo òfò èèyàn lè kọ́ mà èèyàn lè kọ́ mà ìmáà ń bo káàtì àbí tó dákẹ́ rọ́rọ́ ibi tó rọrùn fún yàn láti máa kà á máa ṣe làákàyè nípa rẹ̀ kó fi lè bá yé. èrò ẹni tí ń wá mà ọ gbọ́dọ̀ jọra wọn pẹ̀lú nǹkan tó gbé lọ́wọ́ torí ẹni alimami shafi'i rahimahullah nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ alimami shafi'i kò náà ní pé law kulliftu shira'a baslah lama fahimtu mas'alah oníjẹ́ni kan bá bẹ̀ mí kí n ra àlùbọ́sà shira'a basalah tó bá kí wọ́n pa mí láṣẹ kí n ra àlùbọ́sà ẹ̀yọ̀ kan wá làmá fahimtu mas'ala kókó mọ̀kan ìbá ti yé mi. ẹgbẹ́ bá tí wọ́n rà mí kó lọ àlùbọ́sà o. kókó mọ̀ ní yé mi ìyẹn ni kí wàá fira rẹ lẹ̀ pátápátá fún àti wá mà. eléyìí náà nìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá kọ́ lọ́n san wọ́n lẹ́sàn-án rí tí wọ́n ṣe wọ́n mú àwọn ọmọ wa sórílẹ̀-èdè wọn wọ́n sì tún ṣe lófin pé ọ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan òfin tó de lílọ kẹ́kọ̀ọ́ nù o ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kàkà kódà kó ṣe pé wọ́n sanwó fún ọ àbí wọn ò ní sanwó fún ọ ọ gbọ́dọ̀ kàkà kókó ní tó gbé wọ́n wá bí nìkan fẹ́ wá mọ́ nítorí pé àfojúsùn tiwọn ni pé ó yẹ ká láwọn ẹni tó nípa Islam níbikíbi láyé tí wọ́n máa kọ́ àwọn èèyàn nítorí gbogbo aráyé láti máa bú èbí wọ́n lè máa fi ti àwọn mùsùlùmí wọ́n máa fi tàkàwé tàwọn míì wọ́n lè kó òyìnbó wọ́n wá sí àwọn orílẹ̀-èdè wa láti wá sàn ẹ̀sìn àwọn ẹ̀sìn oníṣọ́ọ̀tì ká kí ló dé táwọn lárúbáwá náà wà ẹ rí i pé irú àwọn ọ̀rọ̀ yẹn báyà wọn náà ti sọ̀rọ̀ ẹ̀rí àkọ́kọ́ lárúbáwá ò lè wá sílùú yìí nítorí pé ẹ̀sìn ọlọ́run kì í ṣe ẹ̀sìn lárúbáwá ẹ̀sìn tọ́lọ́run lárúbáwá náà mùsùlùmí lòun náà gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe jẹ́ mùsùlùmí ọwọ́ ògidì pé lárúbáwá jọ̀kan nínú ẹni tí ìran àti èdè rẹ̀ ṣe dọ́gba pẹ̀lú tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò túmọ̀ sí kọ́kàn jà wá lọ ìbánijẹ́ nàkan náà la fẹ́ jọ wọ̀ síbẹ̀síbẹ̀ lárúbáwá ò tún fi lẹ́yìn ṣe àwọn tún gbé wọ́n gbé kárí wípé nínú gbogbo kángun kángun kángun ọ̀kángun wọ́n gba àwọn ọmọ ọlọ́mọ lọ sílùú wọn láti lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ èló lórílẹ̀‐èdè wa san fún wọn nítorí kí wọ́n lè wá kẹ́kọ̀ọ́ yìí síbẹ̀ náà àtẹ́ lọ́pọ̀lọpọ̀ tó ń búlù wọn. ìgbà tó wá kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nǹkan èrò tiwọn ni pé tí gbogbo àwọn ọmọ yìí bá kọ́ tó bá yàn tó bá tó yanjú wọ́n lè lọ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn bíkíbi láyé ó pé ju lárúbáwá wá sílùú yìí lọ ìdí abájọ ni pé lárúbáwá ọ̀gbẹ́dẹ yín lárúbáwá kọ̀mọ̀sá yín kọ̀mọ̀sẹ́ yín kọ̀mọ́ gbógán àti gbógán lẹ́ńtí sàṣìṣe tọ́pọ̀ jù tó àmọ́ máa yín ọ̀kan nù yín ni gbogbo ní tẹ̀m̀bá ń ṣe láti ṣe àtà ìdá òun náà mà ó ṣeé ṣe kó náà ti ṣe rí kó wọn máa wá ṣàlàyé rẹ̀ fún yín pẹ̀lú èdè yín tó yé yín kó máa tan ìmọ́lẹ̀ fún yín yóò jẹ́ ó tètè yé yín ju kí lárúbáwá kó wá jẹ́ kó ní wá ń wá àwọn ìlú yín lọ wọ́n wá ní káwọn ọmọ yẹn kó jẹ́ pé wọn ò ní sẹ́mi ju ẹ̀kọ́ tán wá kọ́ yìí lọ bẹ́ẹ̀ náà láwọn orílẹ̀-èdè bòmí àtàwọn ayé bomi gan ní nàìjíríà yìí náà tó ẹ̀kọ́ àwọn kan máa ń wá láti Egypt tí wọ́n ní azhar sharif tó ń di pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ṣe tó dáa ni wọ́n tòhídù rògbòbíyà yìí náà làwọn ń gbé ká o ṣèbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀tọ̀ ní tí ń sọ ọ̀tọ̀ lọ́mọ tí ọmọ túmọ̀ rẹ̀ ọmọ túmọ̀ ìgbà tó sọ̀rọ̀ kalẹ̀ ní ìsìn ọ̀rọ̀ tí ọ̀gbẹ̀rin ọba tí gbogbo èèyàn rẹ́rìn sẹ́wọ̀n pé bàbá tí ń sòǹgbé kan ti ṣe àfikún ní ọba máa yọ náà lẹ́nu pé kí ni a sọ níbi tó fẹ́ pè fẹ́rìn yóò tún máa fi oníṣìn léèrè pé à mẹ́tẹ̀ ṣe rí yín nínú wọn dùn ní wọ́n fi rẹ́rìn ẹ gbọ́rọ̀ fa ọ̀tọ̀ ni tí wọ́n sọ bí ká sọ pé ẹ̀yin yẹn bẹ̀rù ọlọ́run ẹ gbọ́dọ̀ sí nǹkan mi ẹ gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí Allah gbogbo yẹn bá bu sẹ́yìn ha kí ni parí ṣé àìgbédè mi ní pa wọn lẹ́rìn ni àbọ̀rọ̀ tí mò ń sọ ló bí ẹ̀rì àìmọye tá a ṣe rí rí láyé torí ẹ̀ ni làwọn lárúbá ṣe rí pé ẹ̀yin gángan gángan náà ní tẹ́ bá ti kẹ́kọ̀ọ́ yìí ẹ lọ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yìí ẹ ti gbá màánà akramakumullah wọ́n ní kéèyàn fira rẹ̀ sílẹ̀ pátápátá kó ti kọ́ ma. nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó yẹ kí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kó tún ní náà ni kó ní ìtẹríba fún olùkọ́ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ó yẹ kó ọmọ ti ń kẹ́kọ̀ọ́ kó má jẹ́ ọmọ tó ṣe pọ́ jẹ́ onígbéraga má gbéraga sí mà kí ni gbéraga sí mà kọjá kí gbogbo nǹkan tá ń kọ́ ọkọ ọmọ àwòkúwọ̀ náà ti mà á wọ́n mọ̀ pé wọ́n àti olùkọ́ rẹ̀ ṣàwáwò nìyí agbọ́dọ̀ tẹríba fólùkọ́ rẹ̀ kó o sì fi ìjánu rẹ̀ kó o fi lólùkọ́ rẹ̀ lọ́wọ́ níbi gbogbo ntọ́jẹ mẹ́kọ̀tọ̀ nǹkan kọ́ ọjọ́ ni tó ṣe pé ọsọpasọsẹ sílẹ̀ fún olùkọ́ rẹ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀kan táàrẹ̀ ń ṣe bí tí ṣe máa sọpasọsẹ sílẹ̀ fún dókítà tí ó bá tọ́jú rẹ̀ kọ́dà kó ṣe pé olùkọ́ rẹ̀ kéré sí ọlọ́jọ́ orí kódà kó ṣe pé olùkọ́ rẹ àti inú ìdílé tó yẹpẹrẹ ló ti wá kò gbajúmọ̀ kò kò jẹ́ gbajúgbajà síbò ń sáà ti máa ti wọ̀ ọ̀mà ní ìsìn ìtẹríba àti sùúrù lórí àbùkù tí ń bẹ nínú àti kẹ́kọ̀ọ́ ìní máa jẹ́ kéèyàn onímà èyí gbọ́dọ̀ ní ìtẹríba àbùkù sì ń bẹ nínú kéèyàn wá mà aráàlú rẹ náà ni pé ìgbà tó wà níbi tó ti ń kẹ́kọ̀ọ́ wọn ni kò kà á wọn ní kọ kakí wọn kà ń kàkúkà wọn ni à bọ́ọ̀lù ṣe ń kà ń kàkúkà báyìí tí wọn mọ̀ pé báà lọ́wọ́ abẹ tó ń pè ń tà àbùkù ni àmọ́ tó o bá lè ṣe sùúrù lórí àbùkù yẹn kò sí tàbí ṣùgbọ́n ikú lè ṣe sùúrù pẹ̀lú àbùkù àìmọ̀kan torí ẹ̀ ni wọ́n ṣe wọ́n bá ìmáàmù Ṣáfi'í wí wọ́n bá wírí lórí ìtẹríba tó ní fáwọn olùmọ̀ ìmáàmù Ṣáfi'í wa dá wọn lóhùn ó ní òhìnnú lẹ́hùn nafsi fahum yukrimunaha walan tukrama nafsu lẹ́tì látòhìnnúha ó ní à wọ́n ń yẹpẹrẹ ara mi àwọn olùkọ́ mi wọ́n pọ́n ẹ̀mí wọ́n pọ́n mi lé nítorí pé mi ti yẹpẹrẹ ara mi ó mú káwọn olùkọ́ mi wọ́n máa pọ́n mi lé ẹ̀mí kan ò sí láyé tẹ́nìkan pọ́n lé tí ìwà alárọ̀ ọ̀gbá ti kọ́kọ́ kà lábùkù wọ́rọ́ ọkọ̀ kanra rẹ̀ lábùkù àwọn ẹni tí wọ́n wá ń bá sí wọ́n máa fún ọ lápàlẹ́ nígbà tí wọ́n bá ti wá gbé mú sókè tó ń wora rẹ pé kò síbò tí tó kò síbò tí jẹ́ àbùkù lọ́kàn ìmáàmù Ṣáfi'í tún sọ ọ ni wa man lam yadhuq ta'mal قطع الزمان بأسره مذلولا ọlọ́ni tí ọba kùnà láti tọ́ àbùkù wò lọ́wọ́ ọ̀sẹ́jú péréte yóò lo gbogbo ilé ayé rẹ̀ lẹ́nu yẹpẹrẹ o ọdún mélòó láàfin kẹ́kọ̀ọ́ ọdún tó ló ń kà ní ajẹ́pá àbùkù tó lòdì wọ̀nyí lèèyàn lè bá pàdé lójú ọ̀nà pé èèyàn ń kọ́ mà tọba wa ṣàfaradà lórí àbùkù tó lòdìwọ̀n tó nígbà yìí ó padà dẹni gíga ẹni àpọ́nlé nínú ìgbésí ayé rẹ̀ tọba kùnà láti ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ orí àbùkù ló fi lò ẹ̀rẹ́ ni tó bínú kò ń lè kí ó ní wọn wọn kàn máa kàn yẹn lábùkù ni kò sí wàhálà ọlọ́gbọ́n lọ jọ̀njọ̀n àmọ́ ó rí i pé. kọjọ gbèsè ayé ìlú tó kẹnu bọ wàá tẹ wàá tẹ torí pé yọ padà hàn sí ọ pé òfútù fẹ́ lásán ni ọ mọ kankan ẹni tí ọ wá tó ọ̀nà gbogbo wọn mọ̀ lọ dènà di torí ó ti hàn pé tí gbogbo àbùkù tá ló lè lójú ọ̀nà kéésò gbogbo ẹni tó sojú ó ti gbàgbé. ìwọ alára tí wọ́n ti gbàgbé púpọ̀ rẹ̀ tó a máa jẹ ìgbádùn rẹ̀ ẹnjọ́ bá jìyà kò ní jọrọ alimami ahmed ó sọ fún khalaful ahmar ó ní èmi ò ní jókòó la aq'udu illa bayna yaday èmi ò ní jókòó àfi níwájú rẹ̀ umirna an natawaba liman nata'allam minhu khalafu al-ahmar yẹn olùkọ́ ìmáàmù ahmad ó ní níjókòó kan níbi kan àfi níwájú yín nítorí wọ́n pa wá láti ká máa tẹríba fẹ́ni tá a máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ lọ ń gbọ́n o kìí ṣe tójú wá jẹ́ pé olùkọ́ rẹ̀ ń bọ́ sọ̀rọ̀ ń ta pákákáká ń fọ́ dákàràjì olùkọ́ ń bẹ níwájú rẹ̀ ń tún kùn ń tún sọ̀rọ̀ sáwọn kan létí olùkọ́ rẹ ló ń wò níwòkuwò olùkọ́ rẹ ló ń sèse pé ebè kan àbáparò kún ojú àparò agbọ́dọ̀ jẹ́ni tó ní tẹríba Ibn Abbas radiyallahu anhu tó ń ti bó ti ṣe jẹ́ni tó lọ́wọ́ bá pálí tó ó máa ń gbá ìjánu ràkúnmi ràkúnmi Zayd ibn Thabit ó máa ń gbà lọ́wọ́ mú fún un yóò máa wá fáǹsù nígbà tí Zaid ibn Thabit tó ń wà lórí ràkúnmí nígbà tó ń ti máa sọ pé à ah, ọmọ àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam kìí ṣe bó ti ṣe mo kéré sí ẹni tó lè máa ń fa ìjánu ràkúnmí rẹ̀ lọ́nṣọ́ wọn á sọ pé hakada umirna an naf'ala bi ulama'ina bí mo ṣe ń ṣe yìí ni wọ́n pa wá láti ká máa ṣe fáwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa Allahu akbar ẹ̀yin awo bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe sí àwọn olùmọ̀ lónìí yóò máa wò ó ti kàtẹ́gbin ni yóò máa wò ó pọ̀ bí ìgbà tó ṣe pé èrè ni tí è sọ̀rọ̀ ṣé ìwọ tó wọn àwò bá ń lọ sí sàlámù àlékún sí kò sí tàbí ṣùgbọ́n tó bá ti mọ̀ yín pé àìlẹ́kọ̀ọ́ iná lọ́ọ́ máa ṣe sólùmọ̀ àjẹpẹ́ yóò tẹ ọlọ́run yóò rọ ọlọ́run. láti fọwọ́nú farada ìmọ̀kan rẹ̀ tọ́ ọ̀lẹ́mà iná báyìí oní hakẹ́dà ominira an naf'ala bi ina báyìí ni wọ́n pa á láti ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀ wa. Ibn Abbas radiyallahu anhu ó ní zallaltu taliban fa'azzaztu matluba. mọ yẹpẹrẹ ara mi ní ìgbà tí mò ń wá mo padà wá dẹni tó ga nígbà mo dẹni tí wọ́n ń wá lọ́dọ̀ Allahu akbar sọ ẹni tí o bá ti lè ṣe sùúrù pẹ̀lú àbùkù kò ní rápánlé ẹni tí ò bá lati láti jìyà kò ní lati láti jọrọ. al Abu Hamid náà sọ nínú tírà rẹ̀ Ihya Ulumuddin la yunalu al-ilmu illa bit-tawadu' wa ilqa'i as-sam' a kì í ní máa àfi pẹ̀lú ìtẹríba o àti títẹ́tí ìtẹríba àti títẹ́tí lèèyàn fi ní mà torí ọ̀dọ́wọ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tó fẹ́ ní mà ẹ̀kọ́ mi nù o ọjọ́ ni tó so yìí pé ọ̀hún máa kọ́ ìmọ̀ tó o fẹ́ kọ́ náà ní díẹ̀díẹ̀ a lè kọ́ ká gbèjẹ lẹ́ẹ̀kan náà èèyàn yìí di olùmọ̀ lójijì lẹ́sẹ̀kẹsẹ̀ àfi tó bá pé ara àwọn ẹni tí ń tanra wọn dànù ló náà bá jẹ wọ́n sọ pé ọkàn sùn lọ́ba jí lọ́ba dolùmọ̀ wọ́n ti mú lọ sọ́dọ̀ olùkọ́ ti pẹ́ wọn ọ̀kọ́ lálífù à ń bọ̀sibọ́sí bá olùkọ́ kan sọ pé máa ṣàlàyé màṣọ ni máa ń ṣàlàyé bóyá àlàyé òdo ní í torí pé ìmà innamal ilmu bitta'allum àìní màá fi ká kọ́ńpa rẹ̀ ẹni tí ọba kọ́ mà yóò máa kọ́ díẹ̀díẹ̀ ó sì máa kọ́ kàtá kó tó di dànù lékejì ní kíkà fólùkọ́ kún ọkọ̀ torí pé téèyàn bá ní lódìndí lèèyàn fẹ́ kọ́ mà yóò sì sá mọ́yàn lọ́wọ́ náà lódìndí ẹni tó bá gbèrú lódìndí yóò jábọ́ ọmọ lọ́wọ́ lódìndí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà nínú ẹ̀kọ́ tó tún yẹ kí ọmọ tó ń kẹ́kọ̀ọ́ kó ní òun náà ni pé àsọtẹ́lẹ̀ Luqman tó sọ fáma rẹ̀ ayọ̀ kí wọn náà dì mú ọ nígbà tó sọ fọ́mọ rẹ̀ pé ya bunayya la tujadil al-ulama tatahuna alayhim wa yarfuduk wọ́n máa mi má ṣe máa ṣàríyànjiyàn pẹ̀lú àwọn olùmọ̀ kọ́ má dẹni yẹpẹrẹ lọ́dọ̀ wọn kọ́ má dẹni tí wọ́n ti dànù tí wọ́n kọ̀ wọ́n láti jáde lè sọ̀fà ha ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ máa ja olùmọ̀níyàn yóò fẹ́ máa jiyàn ìyàn yẹn ni yóò fi fẹ́ kó wọn dùn mà tọ́ba sì ti di pé ọ̀n ja olùmọ̀níyàn ó rí i pé nǹkan tó padà ṣẹlẹ̀ náà nù wọ́n padà dèèyàn yẹpẹrẹ lójú wọn wọ́n padà dẹni tó ti pé tí máa ń sọ̀rọ̀ ìpàkọ́ ni wọ́n kọ̀ sí ọ <laughs> ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọmọ abúlé lẹ́yìn wọ́n sì ṣe tí ọ máa ṣe àríyànjiyàn pẹ̀lú àwọn òpònú aláìmọ̀ká fẹ̀yẹ̀ jahalu alẹ́ ìkàkọ́ àti pé ìwà ẹlẹ́kọ̀ọ́ làwọn kùkú wù sí ọ̀fẹ́ kí ló pè rẹ̀ ọ́ jìyà <laughs> bẹ́ẹ̀ ni aláìmọ̀ká tó wọ́n sọ̀rọ̀ ó jì ó ma ó sì à ń pẹ̀lú so má jẹ́ pé àwọn òpònú ìlú ó tún máa bá ṣe àríyànjiyàn táwọn ọmọ lọ òpònú sí ọ ìwà ìlẹ́kọ̀ọ́ wọ́n yẹ stomok ó di pé wọ́n ń bú ọ ọ̀làkìnà istirnafsaka liman huwa fawqaka fil ilm wa liman huwa dunak ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ṣe sùúrù fẹ́ni tó ń má jù ọ lọ ṣe sùúrù fẹ́ni tó ń má jù ẹ̀kọ́ lọ ń gbọ́ yẹn o ọmọ tí wọ́n bá ń wá mà ṣe sùúrù fọlùkọ́ rẹ̀ ṣe sùúrù fákẹgbẹ́ rẹ̀ ṣe sùúrù fẹ́ni tí kọ̀mọ̀tìwọ̀ nínú àwọn ẹ̀kọ́ òun náà ni wípé ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ dáadáa àti àpọ́nlé tí màá máa fún yàn jẹ́ kó hàn lára tiẹ̀ náà ìṣepẹ̀lẹ́ torí pé ẹni tó bá nímọ̀ ìṣe gàràgàràgàràgàrà kọ́ máa tẹ́lẹ̀ báṣubàṣu bí ẹni tó ṣe kí wọ́n dá nǹkan lò kọ́ máa rìn kọ́ máa gbórí sókè kọ́ máa ṣe bí ẹni tí nǹkan kọlù kọ́ máa kalẹ̀ ńkó pẹ̀lú bàtà kọ́ máa ṣe ṣe pé ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa rìn nàjà ìṣe pẹ̀lẹ́ bákan náà ìmọ̀nàtọ́ da farabalẹ̀ ọ̀wọ̀ àti àpọ́nlé jọ hàn lára rẹ̀ kó o sì jẹ́ni tó ṣe é pé ojú ọ̀nà tó là gaara tó jẹ́ tà nàbì sallallahu alaihi wasallam ńlọ ń rìn ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ̀ àwọn àbùkù àléébù tí máa tani lọ́pọ̀ tani dànù wàá jìnà sí Ibn Sirin rahimahullah oníkanu yata'allamuna al-huda kama yata'allamuna àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí wàá òkú wọ́n máa kọ́ nípa àmànà gẹ́gẹ́ bí wọ́n tún ṣe máa kọ́ nípa àmà wọ́n máa kọ́ nípa àmànà báwo láti sáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa kọ́ nípa àmà. bákan náà ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tuntun yẹn kó mójútó náà ni àwọn erékeré eré tí ò wúlò ẹ̀fẹ̀ àwàdàkáwàdà ìjókòó rẹpẹtì sáàrin àwọn èèyàn tẹjọ jókòó ẹ̀rín kẹrin àrín tákìtì àlófò pa àpárá ṣe gbogbo ẹ̀ ló jìnà sí nítorí pé kò burúkọ bàjẹ́ ní ìwọ̀n bá ṣàwàdà díẹ̀ ní ìwọ̀n bá sì ṣe àkàwé kí n ṣàkàwé tó wúlò àmọ́ sáwàdà bá ti pọ̀ jù kódà o yìí sì máa dàyò èèyàn nù yìí máa sọ̀yàn di ẹni tí kò níyì tí ìjọmọlúàbí rẹ̀ ń dànù ẹ̀kọ́ mi òun náà nípa ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú olùkọ́ rẹ̀ nígbà tó bá jókòó pẹ̀lú olùkọ́ rẹ̀ ó jókòó tẹ̀kọ́tẹ̀kọ́ tọ́ba bá sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ tẹ̀kọ́tẹ̀kọ́ tó bá fẹ́ ṣèbéèrè ọmọ ṣèbéèrè tẹ̀kọ́tẹ̀kọ́ tó bá fẹ́ tẹ́tí gbọ́n ti ń sọ wàá tẹ́tí sí nǹkan tí ń bọ́ sọ tẹ̀kọ́tẹ̀kọ́ wàá sì jẹ́ni tó ṣe pé ọlẹ́kọ̀ọ́ bó ti ṣe máa ṣí tíra níwájú àfa rẹ̀ èsì kọ́kọ́ máa ṣí fàfàfàfà ọmọ kòtọ́ mọ́wọ́ ọmọ fi ṣí tíra níwájú àfa rẹ̀ ó sì gbọ́dọ̀ máa ṣe ṣe mo ti tó báyìí ẹ mọ bí mo ti dé sólùkọ́ rẹ̀ ṣọ́ra fún àmàjà olùkọ́ rẹ̀ níyà ó tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ nìkan kan yà lọ́dọ̀ olùkọ́ rẹ̀ ó tiẹ̀ gbọ́dọ̀ máa bẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àbí ìṣe níwájú olùkọ́ rẹ̀ ba níwájú bọ́ọ̀bà dá sí ọ̀rọ̀ tó lùkọ́ rẹ̀ ń sọ ẹ̀kọ́ ló fi dá sí o ọ gbọ́dọ̀ ṣe garagara o sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé o dúró lé olùkọ́ rẹ lórí ẹ̀mí pé dáadáa o gbọ́dọ̀ dáhùn ìbéèrè tó bí tó ṣọ́ra fún à ń ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ níbi táwọn èèyàn wà nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ yọ padà mú ọ dẹni tí ń jọrẹ ẹ lójú tí ó máa wúra rẹ̀ eléyìí ó sì di kí ọ̀rọ̀ rẹ̀ ó sólùkọ́ rẹ̀ àwọn ò ní fẹ́ orí mà má má pé olùkọ́ rẹ̀ ló kọ ọkọ máa lákọ máa lórí tó o sì gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀ kó máa sọ pé ìwọ ìwọ ìwọ Allahu akbar. jẹtuka orídùn mi ń wá bọ ń ọlẹkọọ ni ọlẹkọọ tóbi gbogbo ní gbẹrẹfu bí ìgbà tó ti pé wà tiẹ kẹfà hálùkà yà ṣe kẹfà hálùkà àìlẹkọọ nù kẹfà kìí ṣe pé báwo ni ìwọ olùkọ́ mi ìwọ olùkọ́ mi ẹ gbọ́rọ̀ tọ́ ó sì gbọ́dọ̀ náà ń pè àfa rẹ láti jìnnàjìnnà láì jẹ́ pé ewu kan lọ́fẹ́ ṣẹlẹ̀ tó ń fi ń pariwo kọ́mọ á náà ń pè àfa rẹ bí ẹgbẹ́ ọ̀ràn ẹ̀ lọ́jọ́ lórí rẹ o gbogbo ìgbà bá wà níbi ìjókòó àfa rẹ olùkọ́ rẹ ọjọ́ ẹni tó so yìí pé tọ̀wọ̀tọ̀wọ̀ ló ń jókòó kó o sì máa fi dùnnú rẹ̀ hàn sí ẹ̀kọ́ tí ń kọ́ àtàwọn àǹfààní tó máa ń ṣe lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ ẹ̀kọ́ mi nù lórí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kọjá pé ọ̀dọ̀ ẹni tó ti kẹ́kọ̀ọ́ ẹni tó nímọ̀ gàgà ni ẹni tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa nínú yìí sálábẹ̀ ẹ̀kọ́ tó jẹ́ pé ó ń yẹn ò yé dáadáa yàtọ̀ máa gbé fún ọ ní kọrí nkọ̀dé ni ẹni tó ní màá dáadáa lọ ẹ̀kọ́ lọ́kọ́ lọ́dọ̀ ni kódà kó ṣe pé léyìí ó mú ọrìnrìn àjò tọba ṣe bẹ́ẹ̀ àjẹkù ti kọ́ sí àwọn aṣíwájú wa rere ni torí káwọn máa rìnrìn àjò wọ́n sì máa lọ sáwọn abi tó jìnnà rere sí àwọn abùgbé wọn nítorí kí wọ́n lè bàa rí nǹkan tó ń fojú sùn ní ìmọ̀ so àwọn àpèjúwe eléyìí pọ̀ nínú àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn aṣíwájú wa rere. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún wa nípa pé àwọn èèyàn wọ́n fi Madina sílẹ̀ wọ́n lọ sí Sham nítorí àdìsí ẹyọ kan wọ́n fi Madina sílẹ̀ wọ́n lọ sí nẹ́sù torí àdìsí kan tán gbọ́ pé sàhábì kan tó ti ń gbé mísírà ní ìsìn àdìsí yẹn wà lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ ẹlòmíì wọ́n lè ti torí rẹ̀ kó ń rìnrìn àjò wa láti Al-Iraq kó wá sí Madina torí kí wọ́n fẹ́ gbọ́ nípa àdìsí anábì sallallahu alaihi wa sallam àwọn èèyàn bá gbọ́ pólú máa ń bẹ nílùú kan gbogbo wọn máa darí lọ síbẹ̀ láti lọ kọ́ màá lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí bó ti ṣe ṣẹlẹ̀ tí al Malik rahimahullah gbogbo ẹnikẹ́ni láti bí kíbi láti gbogbo ààyè wọ́n rìnrìn àjò wá sí Madina nítorí wọ́n fẹ́ wá kẹ́kọ̀ọ́ al-Madina olùmọ̀tọ́ wà ní Madina tó al àrìnrìn àjò láti ibìkan débìkan ọjọ́ nǹkan tó gbajúmọ̀ púpọ̀ lójú ọ̀nà àwọn àmà kò sí nǹkan tó burú tó bá ti jẹ́ pé ẹni tó nímọ̀ tí gbéra pa kọ lọ ọbẹ̀ kọ lọ kọ́ńpà rẹ̀ nítorí pé èèyàn máa lọ bá mà ní ìmọ̀ kan ò sí tí máa wá bá yẹn. jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé àti ní alùkìyàmọ̀ àwa náà tí à ń fi ara balẹ̀ tí à ń gbọ́ àwọn ẹ̀kọ́ yìí kí ọlọ́run jẹ́ kó ṣe lílò rẹ̀ nírọ̀rùn fún èmi àti ẹ̀yin kó lè bàa jẹ́ àǹfààní fún wa ní ayé àti ní alùkìyàmọ̀ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan lélẹ́yìí tí a ń pè ní àdábù dúnìyà wà dín eléyìí tí a fi ṣe ayé tí ó ní ìtumọ̀ àlàáfíà àti tí a sì fi rí àlùkìyà ọmọ lò ní dáadáa tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.